báyìí sọ ṣe wá ni pé law ya'lamu al-maru bayna yaday al-musalli madha alayhi ìbágbẹ́ ni ti ń kọjá wájú ẹni ti ń kírun ó máa ti ń bẹ lórí ẹ̀ ni làkàna an yaqifa arba'in kò bá jẹ́ pé kó dúró lógójì ó fi lóore jù fún an yamurra bayna kí ó kọjá níwájú ẹni ti ń kírun. sọ àdìfì ó fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni gbà kí a kọjá níwájú ẹni tí ń kírun torí pé nígbà tá a bá sọ pé ká kọjá níwájú ẹni tí ń kírun ká dúró lógójì ó fi lóore jù ju ká kọjá lọ ìbáyé pé a máa ti ń bẹ lórí wa nínú ẹ̀ṣẹ̀ ni táàkì ẹ̀ wá sọ pé ogójì ọjọ́ náà ni nítorí pé èyí tó kéré jù nínú àwọn ohun tí wọ́n rò pé ànábì sọ ò ní ogójì ọdún àbógójì oṣù àbógójì ọjọ́ kátì ẹ̀ wá mú èyí tó kéré jù ká ní lógójì ọjọ́ kó dúró dẹni tí ń kírun á rí pé kì í ṣe ìdúró tó kéré ni tó ti bẹ́ẹ̀ náà bí ogójì ọjọ́ ń ṣe gùn tó àti wàhálà tí ń bẹ ń bi ká dúró síbẹ̀ tọ́ba mẹ́rin ti ń bẹ lórí ẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àti ìjìyà ọlọ́run lórí ẹ̀ ni kò gbà kún òun dúró lógójì ọjọ́ so eléyìí fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni gbà ká kọjá níwájú ẹni tí ń kírun so àìmọ̀ kí ni ogójì ọ̀hún kìí ṣe májẹ̀mú ni nípa kápé ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ láàmà kí ni ìjìyà tí ń bẹ lórí ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ bó ti wulẹ̀ ó kéré tó kí ó tọ́ kí mùsùlùmí ó máa ó ṣe so ìbáyé pé wọ́n fún ní i mean wọ́n fún ní option àti select èwo ni ó ṣe nú ẹ̀ ìpè ìjìyà tí ń bẹ lórí ẹ̀ ni ó àbí kò sì dúró fógójì ọjọ́ kò bá gbà ó dúró lógójì ọjọ́ instead kò jẹ ìjìyà náà ṣùgbọ́n àìmọ̀ kí ni ìjìyà ọ̀hún ló máa mú kí àwọn èèyàn máa kánjú láti kọjá níwájú ẹni tí ń kírun. so eléyìí fi hàn pé ìkọjá níwájú ẹni tí ń kírun ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn kàbáìr káti ẹ̀ ní wákàtí ogójì ni kéèyàn ò do a ó rí i pé tó ń ti bẹ́ẹ̀ náà àsìkò tó pọ̀ ni ọjọ́ méjì dín wákàtí mẹ́jọ kan káàdì kéèyàn ò dúó fẹ́ni tí ń kírun tí ó sì sí irun téèyàn lè máa kí tí ó lo wákàtí wákàtí kan láti máa kí bẹ̀tọ́ ti bẹ́ àwọn èèyàn wọn ní sùúrù wọn kọjá náà ni. so ìdí eléyìí ó ní pé ìkọjá níwájú ẹni tí ń kírun ẹ̀ṣẹ̀ ńlá ni ó sì wà nínú ẹ̀ṣẹ̀ tí àwọn iṣẹ́ rẹ̀ kì í ṣe àfọ̀mọ́ ẹ̀ torí pé ọ̀rọ̀ náà tó ní in tajtanibu kaba'ira ma tunhawna anhu nukaffir ankum sayyi'atikum tí ẹ bá jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a sin yín lọ́wọ́ ẹ̀ a ó máa pa kéékèèké yẹn rẹ́ so kéékèèké tí iṣẹ́ rẹ̀ ó máa parẹ́ ìkọjá níwájú ẹni tí ń kírun sínú ẹ̀ torókù gan fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni. masala ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni hikma tí ń bẹ nù ìsinilọ́wọ́ kúrò níbi ká kọjá wájú ẹni tí ń kírun àwọn afáàní torí pé al-musalli indama yukabbir fa innahu yashtaghilu bi munajati rabbih ẹni tí ń kírun nígbà tó bá ti ṣe allahu akbar kò sí nǹkan míì tó tún yẹ kó ṣe ju kó dojú kọ ìbánilọ́rọ̀ pọ̀ pẹ̀lú ọlọ́run ọba tí ń bánilọ́rọ̀ pọ̀ torí pé ẹni tí ń kírun ń bọ́rọ̀ ọba sọ̀rọ̀ ni. so ó di dandan yaqbalu ala salati bi qalbi kó kọjú sí irun ẹ̀ pẹ̀lú eh, ẹ̀mí ẹ̀ wa yanzuru ila mawdi'i sujudi ó sì wo ibi tí ó ti máa gbórí kalẹ̀ wọ̀yùfẹ́rìlẹ̀kù lìdáàlì kàbáàlì kí gbogbo ọkàn rẹ̀ pátá ó wà níbi ìrun tí ń kí wọ̀yẹ̀tà amal fíìmà yàkúlù huwa fíìmà yaf'alu gbogbo àwọn tí ń kà àti tí ń ké kọjá pé yọ́ máa wọ sínú ọpọlọ rẹ̀ gbogbo àwọn tí ń ṣe nígbà tí ó bá ṣe rùkú kí kó mú súra títóbi ọlọ́run wá sí iwájú ẹ̀ فلأجل ذلك يندب أن يكون حاضر القلب خاشعا ذليلا so idi eléyìí so ó di dandan kó yẹ ọkàn rẹ̀ yọ ṣọ̀kan so nígbà tí ẹni tí ó bá kọjá níwájú ẹ̀ ọkàn rẹ̀ tó ṣọ̀kan yìí ó pín sí méjì torí pé yóò ronú ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run ọba. so ìdínú kọ́ ẹ pé ẹni tí eléyìí olóṣokùnfà kí ẹni tí ń bọ́rọ̀ wọn sọ̀rọ̀ kó máa wo nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba so ó ti dẹ́ṣẹ̀ ńlá ó wá nu hadith Anas ọmọ Malik ó ní torí ìdí èyí ni wọ́n fi ni kò fi dá kọjá pé gbogbo ìgbà tá bá máa kírun kọjá pé nǹkan kan tí ó máa fa ọkàn wa kú òǹbìrún àwọn wájú tábà kírun nù lé ká má kírun níwájú tẹlifíṣàn ó ṣí tẹlifíṣàn lẹ̀ ó sì ń kírun níbi tí wọ́n ti ń sọ ní ìsúlẹ̀ ló ti rọra wo ló ti fojú ẹ̀gbẹ́ wo tv ó sì ń kírun kó wá jẹ́ pé ibi tá a ti kírun àwọn fọ́tò àwòrán oríṣiríṣi ló wà ń bẹ bí o ti ń kírun náà ló ti ń gbójú òkè wo àwòrán àbíkọ́ ẹgbẹ́ ń bàtà kírun ò omi bó ti ń kírun náà ló ń wo omi tó plọ́ọ̀gì bí bá ń hó tó ń gbọ́ àwọn tí ó lè fa ọkàn èèyàn kúrò níbi ìrun kò yẹ kó yẹ pé yọ wà níwájú wa ìdí tó jẹ́ pé nínú ọgbẹ̀wá ọ̀rọ̀ tí Aisha tó gbà wá oníkànnà kẹrọ́mù lè Aisha tẹ sátàrọ́t bí ìjáde bàbá ìtì ha Aisha radiyallahu anha ó ní kọ́tì nǹkan tí ó fi bo ẹ̀gbẹ́ ìgànnà yàrá ẹ̀ àwòrán sì wà lára ẹ̀ faqala laha an-nabiyyu sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam bá sọ fún pé amiti anni yọkìnní kú òfin mi fa innahu la tazalu tasawiruhu tu'ridu li fi salati gbogbo ọba tí n bá ń kírun àwọn àwòrán tí ń bẹ́ẹ̀ mẹ́yìn bàá máa rí inú ojú mi nígbà tí n bá ń kírun yọ so eléyìí ó fi hàn pé kò dáa ká kírun níbi tí àwọn nǹkan àwòrán wà ìdínú táwọn afáàfi sọ pé nínú àwọn nǹkan míì tó ti ti bídà lónìí ó ní àwọn nǹkan tá a máa kọ sínú mọ́sálásí àwọn ẹlòmí wọn rò pé náà ni wà á nà masajida lillahi fala tad'u ma'a Allahi ahada wọn kọ pẹ̀lú style pẹ̀lú gbogbo ẹ̀ gbàmí níwájú ibi imam àwọn oríṣiríṣi nǹkan ni wọn kọ sí gbogbo yẹn sì ní kò sí nǹkankan tí kò sí àǹfààní nú ẹ̀ kì í ṣe nǹkan ládátà láàfùyàn ládá kì í sì sẹ̀sọ́ táàfin pé a ilé ọ̀dájágbájá ó ṣe ẹ̀sọ́ sínú mọ́sálásí ẹ̀sọ́ tó dáa ju mọ́sálásí ni pé ká máa gba mọ́sálásí kọ́ mọ́ ní gbogbo ògbà ká má jẹ́ dẹ̀tí ọ wà nú ẹ̀. bákan náà Aisha tún gba ẹ̀gbà ọ̀rọ̀ míì wá arákùnrin kan tí a ń pè ní Abi Jahm ó bùn anabisa asalam ní ẹ̀wù kan anabisa asalam bá wọ ẹ̀wù náà nígbà tó wá wọ ẹ̀wù náà àwọn àwòrán wà níbi ẹ̀wù rẹ̀ nígbà tí ń kírun àwòrán yẹn ó bẹ̀rẹ̀ sí hàn nígbàtí anamsa sallan kírun tán ó ní idhabu bí khamisati hadhihi ila Abi Jahm ẹ mú ẹ̀wù yìí ẹ dábàrà fún Abu Jahm wa'tuni bi ambijaniyati Abi Jahm kẹ́ni kó gba eléyìí kó fún mi ní ambijaniya ambijaniya yẹn aṣọ bíi kákí ni kìí ṣe aṣọ ẹ̀ṣọ́ kí ni di tí anabi ni kí wọ́n dáyọ̀ padà kún ọgbà mi kọ́ má jẹ́ pé inú rẹ̀ ò ní dùn pé anabi sàlám dá ẹ̀bùn padà fún un ṣùgbọ́n èyí ń gangan lànàbí ọ̀fẹ́ torí pé òun wọ ojú ẹ̀ nígbà tí ń kírun ó ní fa innaha alhatni anifa an salati torí pé nígbà tí mò ń kírun ó mú ìrònú mi kúò níbi ìrun náà so ẹ dá aṣọ náà padà fún un ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé se anabi ni kullu ma lu anabi oni kullu tori pe iru e ti sele pelu sayidina umar ri won jo ọjà nu oja sayidina umar ri kan bi pe o ye ki ora aso yi ko ma wo nigba ti awon alejo ba wa abi jo jima nabi sallallahu alaihi wasallam pe lo aso pe eni tin bayi kò lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ́ndẹ̀ so aṣọ gangan lẹ́nìkan wá rí lọ́jà tí wọ́n anabi sallallahu alaihi mu wá anabi gbà ọgbà torí kíni torí kó lè anabi ọgbà ẹ̀bùn ọ̀run anabi wa ni kó lọ mú kúrò fún Sayyidina Sayyidina Umar aṣọ náà ó o attracted ó ní lọ fún un ló wá ah, a lọ́jà lẹ́ẹ̀kan tó ní gbogbo ẹni ọba wọ irú aṣọ báyìí kò ní rí oore ọba ó gbogbo eh, ọ níbi òní kọ wọ ó lè ta kó tò pé Abu àṣẹ náà eh, aṣọ yẹn padà fún kóun ọmọ àkọ́kọ́ náà ó ti mọ̀ pé ó nídìí tí anabi sàásánlá fi daṣọ náà padà òun náà ò ní padà wàá lò òun náà ta fẹ́ẹ́ lómi fáwọn tí wọ́n bá ní ìlò rẹ̀ náà masala iwájú ni pé asúnà ayùsọ́lì mùsọ́lì ìlà sọ̀tọ̀rọ̀ tí yasturu minan nas súnà ò ní kí gbogbo ẹni tí ó bá kírun kó kírun níbi tí yọ dá ìgágá láàrin òun àti àwọn èèyàn tí wọ́n máa kọjá tí a ń pè ní sutura so kó sì kírun ní ààyè tó yẹ pé ìfàyàbalẹ̀ wà tí ò ní sí ẹni kankan tí ó máa disturb ẹ nígbà tí ń bá ń kírun náà so kó má jẹ́ pé yóò da yóò mú kí ẹlòmíì kó dẹ́ṣẹ̀ yóò sì mú kí òun náà kó má ní àǹfààní oore tó wà ń bèrún tí ń kí ìdínú tí Imam Bukhari tó fi ní báàbù sọ̀látù ilà ustuwana báàbì ìkírun lọ síbi àwọn òpó òpó mọ́sálásí sayidina umar ó ní almusalluna ahaqqu bis-siwara min almutahaddithina ilayha lásìkò náà gbogbo àwọn òpó yẹn ibẹ̀ làwọn tí wọ́n bá máa tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n ṣe dáírà ń bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ lọ́wọ́ sọ fún wa pé ẹni tí ó kírun òun ló tọ́ sí àwọn òpó yìí ju ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ń bẹ̀ lọ sòtẹ́ bá sọ̀rọ̀ ẹ wáyé mi láti máa sọ̀rọ̀ ẹ fi òpó yẹn sílẹ̀ fún gbogbo ẹni tí ó bá wọ mọ́sálásí kó lè lo òpó yẹn láti fi kírun bákan náà Sayyidina Umar ó wọnú mọ́sálásí ó rí ẹnìkan tó ń kírun láàrin òpó méjì láàrin òpó méjì láàrin ẹ̀ lọ́wọ́ afa lẹ́dá ti bi ìrún náà lọ́wọ́ afa lọ́wọ́ asúnmọ́ òpó kan pé kírun lọ sí òpó yẹn. so àwọn sábẹ́ anabi sallallahu alaihi wọ́n are very careful láti máa kírun lọ síbi nǹkan tí ó dá ìgàgá láàrin àwọn àti àwọn èèyàn tí wọ́n máa kọjá bákan náà Yazid ibn Ubayd. أني كنت آتي مع سلمى ابن العقوة فيصلي عند الأسطوانة أني ممن واسي مسلاسي يأتي سلمى ابن عقوة توجه سابع النبي صلى الله عليه وسلم أني بوبو بتابا ولي تيوبا كي تحية المسجد يوا سيبي وكو يوا كيرو لنبا بليري بكيلو ديتو بوبا ibi òpó ìlò ti máa wá kírun وني رأيت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها ibẹ̀lẹ̀ mi náà ti rí táwọn ṣe sọ́là máa ń ti ń kírun tí ọba fẹ́ kírun lónìí nìkan ẹni pé anabisa asalam àtàwọn sàábẹ́ gbogbo wọn ni wọ́n máa ń kírun níbi àwọn òpó láti fi òpó yẹn ṣe sutura nínú masilasi nínú riwaya mi ó ní أنس كان لقد رأيت كبار أصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون السوار عند المغرب wọ́n mọ̀ rí àwọn àgbààgbà nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam àmọ́ pé anas ọmọ kékeré ni kò ju ọmọ ọdún mẹ́wàá lọ nígbà tí anabi sallallahu alayhi wa sallam wá sí madina wọ́n mọ̀ rí àwọn àgbààgbà nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam tó gbogbo ìgbà tí wọ́n bá wọn tí wọ́n bá ti pẹ̀rùn magrib báyìí wọ́n kálukú wọn máa gba òpó mú ni láti kírun síbẹ̀ síwájú kí anabi sàlám kó tó jáde wá. so eléyìí yadullu ala hirsihim radiyallahu anhum ala sunna eléyìí fi hàn nínú ọ̀kánjúwà tí wọ́n ní láti mú sunna anabi sàlám ṣẹ wa ala salati ila suturati ma amkana àti pé àti kírun lọ síbi tí ó dá ìgàgá láàrin àwọn àti ìkọjá àwọn èèyàn gbogbo bó ti wulẹ̀ wọn lágbára àwọn àáfà wọ́n ṣe ìpayà ẹnu ìyapa ẹnu nígbà tí èèyàn bá ń kírun tí ò kírun lọ síbi sútúrọ̀ fún ìgbà wo la lè kọjá níwájú ẹ̀ tí wọ́n tá à ní ní ìdájọ́ ẹni ọ kọjá níwájú òun ẹni tí ń kírun láàrin yìí nìsín kò sí strọ kankan a sì fẹ́ kọjá bó o láti lè kọjá tí òfin ní jẹ́ pé a kọjá níwájú ẹ̀ tí ń kírun wọ́n ní ọ̀rọ̀ tó fi lágbára jù ni pé níbi tó ti dúró yẹn tí a bá kọjá níbi tó ju three mita zira àbí zira náà kọ́ ni mita ni zira kọ́ ni mita ok zira yìí mẹ́ta ó ní zera ó lápá gígùn apá báyìí tó bá ju tí ó bá ju tí ó bá tó zera ìmẹ́ta àbí déédéé zera ìmẹ́ta akọjá níwájú ẹni tí kírun ṣùgbọ́n tó bá jìnnà jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan ní orí wa torí pé ẹni tí ń kírun gan fún rẹ̀ kò fi sutura síwájú òun náà nígbà tí wọ́n sì fi sutura síwájú láàrin ibi tó wọn ọmọ gbórí sí àti sutura rẹ̀ kò yẹ kó ju zirayi ẹyọ kan lọ so ìdú ẹ àti rùkú rẹ̀ zirayi méjì ibi tí ó gbórí sí àti sùjú rẹ̀ ibi tí ó gbórí sí àti ibi tí sutura rẹ̀ máa wà zirayi kan òun ló fi jẹ́ zirayi mẹ́ta wọ́n ní ẹ̀rí lórí eléyìí ni pé anabi sàlá sàlám ó kírun nínú káàbà kò kírun lọ sí káàbà ó kírun nínú káàbà ó wá fi lìrá ìmẹ́ta láàrin òun àti ìgànnà káàbà lọ́wọ́ ń kí lọ́wọ́ kírun so níbi tó ti dúró tó ń kírun tá a bá wọn ń tó láàrin òun àti káàbà àbí ìgànnà lìrá ìmẹ́ta ni ìdínú táwọn afa fi sọ pé ibi tá a máa fi sútúrọ̀ sí tí ó bá ti ju virayi mẹ́ta lọ tí èèyàn ó bá tiẹ̀ kírun lọ síbi sútúrọ̀ tó bá kọjá níwájú ẹ̀ kò sí aburú ní orí ẹ̀. so kí wàá ní ló fà tá a fi ní kéèyàn fi sútúrà síwájú. Si ìdí ni pé nínú àwọn nǹkan míì tí wọ́n ń ré kọjá níwájú ẹni tí ń kírun àwọn tó lè jẹ́ kí ó má nírun wà ẹni pé tó lè já ìrun ẹ̀ tí ó bá yìí lè kọjá gẹ́gẹ́ bí ó ti wá nù súnà nabi sallallahu alayhi wa sallam hadith ti imam muslim tó gbà wá tó ní annahu yaqta salata almar'i almuslim idha lam yakun baynahu wa bayna yadayhi mithlu mu'akhirati walhimaru walkalbu alaswad ìpè ẹnikẹ́ni tí ń bá ń kírun tí ó sì ń kankan láàrin òun àti ìrun ẹ̀ ẹni pé tí ó fi sítírà síwájú ohun tó lè já ìrun rẹ̀ ó ní tí obìnrin tó ti bàlágà tó bá kọjá wájú ẹ̀ àbí jẹ̀kí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá kọjá wájú ẹ̀ àbí ajá dúdú àbí ajá dúdú inú àdìsí náà ẹni tó gba ìgbàwọ́ ọ̀rọ̀ náà bí sàhábí náà lélẹ̀ èé ṣe kí ló dé tọ́ pé ajá dúdú nìkan tí ọ̀jájá ó nítorí pé àwọn ajá dúdú ni èṣù ni wọ́n ẹni pé àwọn èṣù wọ́n máa ń wọnú wọn láti lò wọ́n àbí tí wọ́n bá yí padà wọ́n máa ń yí padà sí ajá dúdú ni èṣù tá à ń rí àwọn àlìjànú ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n Aisha radiyallahu anha nígbà tó gbọ́ àdìsí yìí ọkọ ọ̀rọ̀ náà ló wá sọ pé kuntu anamu bayna yaday rasulillahi sallallahu alayhi wa sallam murjilaya warijilaya fi qiblati mo máa ń sùn nínú yàrá tẹ́lẹ̀bí sáà sálẹ̀ wọ́n sì máa kírun tí ẹsẹ̀ mi yọ wà níbi alqibla rẹ̀ fa'idha sajada qamasani faqabattu rijlayya nígbà tí ó bá ṣe sujud yóò fọwọ́ ti ẹsẹ̀ mi níwà ká ẹsẹ̀ mi kù fa'idha qama basattuhuma nígbà tó bá dìde dúró máa tún na ẹsẹ̀ qalat oní níjọ́ náà wal buyutu yawma'idhin laysa fiha masabih níjọ́ náà náà gbogbo ilé kò sí àtùpà kò sẹ́ni ó dátùpà nù wa lọ́wọ́ sọ pé bi'sa ma shabbahtumuna bilhamiri walkilkel ó burú nínú àpèjúwe tẹ àwọn tẹ fi wá wé tẹ fi wá wé kẹ́tẹ́kẹ́tẹ́ àti ajá àwọn afáàní ọ̀rọ̀ yìí ijtihad ni láti ọ̀dọ̀ Aisha torí pé hadith janabi sallam sọ wípé obìnrin àti ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ a máa járun kò dọ́dọ̀ tiẹ̀ torí pé kì í ṣe gbogbo àwọn sàábẹ́ anẹ́bísà sálàm òun ni wọ́n mọ gbogbo àdíìsì àwọn tí wọ́n mọ̀ làwọn tí wọ́n wà ń bẹ̀ nígbà tó sọ àbí àwọn míì tí wọ́n bá tún sọ láàrin ara wọn ọ̀pá dandan pé Aisha mọ̀ nípa àdíìsì rẹ̀ ìdínú tó fi retaliate báyìí sọ àwọn afáwa ni ohun táwọn ni pé ìnẹ́ẹsẹ̀ sí alqibla kódà bí ìgbà téèyàn kọjá ìré kọjá láti agbọn ọ̀tún ságbọn òsì ni àbágbọn òsì sí agbọn ọ̀tún kì í ṣe ìna ẹsẹ̀ so kí obìnrin ọ̀ nẹsẹ̀ síbi tá a borí sí kò bàrún jẹ́ ṣùgbọ́n kóbìnrin ló ré kọjá iwájú ibi tá a ti ń kírun ó jẹ́ ìré tá à ń wí ẹni tí ń kírun ń kírun lọ sí sutra. Si obìnrin ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lè máa gba bí ìkan máa lọ pọ́n máa bọ̀ kò sí tó mú irun ẹni tí ń kírun ṣùgbọ́n láàrin sítra àtẹ tí ń kírun kóbìnrin ọwọ́ á rí kọjá ibẹ̀ irun ẹ ti bàjẹ́ àbí kájá dúdú ó rí kọjá ibẹ̀ irun rẹ ti bàjẹ́ àbí kẹ́kẹ́tẹ́ ọkọ̀ gbabẹ̀ irun rẹ ti bàjẹ́ so kí a gbọ́ àríwòye so ìdínú táwọn afáà ní iná ẹsẹ̀ síwájú kò dàbí ìrè kọjá so ohun tí Sayyidina Nana Aisha tó sọ ijtihad ni láti ọ̀dọ̀ rẹ̀ ijtihad lọ́dọ̀ mùsùlùmí sì ni tí ó bá ṣe tó tó tọ́lọ̀ ń jẹ́ kí ó ṣe kòńgẹ́ onílàádá méjì tí ó bá sì ṣe àṣìṣe onílàádá ẹyọ kan wallahu alam eléyìí ni àlàyé eléyìí ni àlàyé hadithi yìí àwọn àdífi mi náà tún wà níwájú tó ń ṣe àlàyé lórí mas'ala kan so àwọn àlàyé tá a ti ṣe ní tó jọmọ́ yìí á wá sí níbi àwọn àdífi tó wà wájú Allah ta'ala orí eléyìí láti dúró torí àsìkò èyí tá a sọ tó ṣe déédé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí yóò forí jẹ wa assalamu alaikum warahmatullahi. àwọn tó máa ń kí wọ́n ṣe lọ́jọ́ àkọsí ọ̀hún ti lásì tí wọ́n bá fẹ́ kọjá níwájú wọn wọ́n tí alákọ̀ọ́kọ́ òun wà nù mas'ala haddu sutura kí ni haddi sutura gan fún rẹ̀ báwo ló ṣe tó ní gúngùn àti fífẹ̀ ó lè jẹ́ pé ilé ń bọ̀ àwọn wájú tó ń gbẹ tó ń ti bẹ́ẹ̀ náà ni pé ó wá ní àdìsí anabisàn sálẹ̀m tó ní tí èèyàn bá ń kírun tí ò bá sí nǹkan kan wájú ẹ̀ tó dàbí ìwọ̀nba akhiratu rahli akhiratu rahli yẹn wọ́n ní o ní kíní tí wọ́n máa ń tẹ̀ ẹ́gùn ràkúnmí léè tó dàbí èyí tí wọ́n máa ń tẹ̀gùn ẹṣin wọ́n ní gúngùn rẹ̀ kò gùn ju eegun ọwọ́ lọ eegun ọwọ́ yẹn wọ́n fi wọ́n wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọwọ́ wọn ò ju ثلث ثلثي الذراع ẹni pé ìdá méjì nù ìdá kan zira'i òní ogun ọwọ́ so now ohun tí a gbé kalẹ̀ kó má kó má kó má kéré ju ohun tó ju bíi ráìlì yẹn lọ ẹni pé dédé bíi bíi so yẹ wa bẹ̀tì gúngùn rẹ̀ àmì fífẹ̀ rẹ̀ kò sí hádìí fún un ìdí ní táàbí ma pé kò sí áàdì fún ni pé anabisa ọ̀sẹ̀lẹ̀m ní òjò ìdì wọ́n máa ń fi ọkọ̀ wọ́n máa ń fi kan ilẹ̀ kí anabi ó kírun lọ sí iwájú ẹ̀ àdìsí wa ń pé ní Mínà anabisa aláwọ wọ́n fi ọkọ̀ yẹn wọ́n fi kan ilẹ̀ anabi ń kírun àwọn èèyàn wọ́n sì ń lọ wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan nǹkan àti nǹkan ọ̀gbun wọn lẹ́lẹ̀ ti fẹ́ pé haddu arabi kìíní kìí ṣe kò ní had ṣùgbọ́n gbogbo rẹ̀ kọ́ máa ju thuluthi vira ìlọ ìdá kan nù ìdá méjì nù ìdá mẹ́ta vira ìgangan so filata filẹ̀ àwọn olùgbé kò tó náà bọ́kẹ́ẹ̀tì ó lè tó tọ́ba tọ́ba tọ́ba rọ àgùn díẹ̀ náà so bẹ̀ kìí ṣe wáìdẹ̀ ni tí ó jájú tí bí kìí ṣe àìtẹ̀ so ìlà ó lè jẹ́ pé masala yẹn náà wà ṣùgbọ́n àdífi tó wá lórí ìlà kíkọ́ lẹ̀ kò àdífi tó lẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn afá onífik àti àwọn afá súnà wọ́n ní ìfalà sílẹ̀ ìṣe sítọ̀rọ̀ kìí ṣe sítọ̀rọ̀ lórí ẹ fi fọwọ́ falẹ̀ bá igi yẹn so ìbá wọn ọba mú gbé dúró ọba dáa ju kí wọn lẹ lọ ọba dáa ju kí wọn lẹ lọ so àwọn tí wọn gba fi sabilillah ní àsìkò jimá ohun tó dáa jù ní ní sọ́wọ́ tó ń lọ yẹn níwọ̀n àwọn bá dé sọ́wọ́ ẹ̀ tí ń kírun kí wọ́n wọ sọ́fù mi wọ́n fi kọjá kúò lẹ́dọ̀ ẹni tí ń kúrò ó dájú kí wọ́n gba iwájú ẹni tí ń kírun lọ yálà kọ́ wọ wà níwájú ẹ̀ àbí kọ́ wọ wà lẹ́yìn ẹ̀ so ó dájú fún wọn láti kọjá níwájú ẹ̀ lọ kọ́kọ́ dandan torí ẹni tí ọba fún ni ní sádàkà kódà bẹ́ẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ yọ pè é wa àfẹn tí ọba ní níyà so akọjá níwájú èèyàn kò ní ká fún ni sádàkà so ṣùgbọ́n eléyìí ẹ̀ṣẹ̀ ńlá ni. So, so ìdí nu ló fi jẹ pé kí wọ́n mọ̀ wẹ̀lẹ̀ dọ́gbọ́n àti fìfì lálẹ̀ ṣùgbọ́n ìbéèrè kejì sáà lè fi yẹn ṣe sútúrọ̀ àwọn afáà míì wọ́n ní kò sí aburú nú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó bá wà ní sanwó tí yẹn sì wà lẹ́yìn ìyẹn jẹ́ masbuk àwọn sì bá rún wọn pé wọ́n ti sálámà wọn jókòó ìyẹn lè súnmọ́ ẹ tí ò tí ì dìde kó sún sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí ò sí nǹkan míì tó lè fi ṣe sútúrọ́ kọ́ra dún wájú ẹ̀ so ẹni tó rí pé èèyàn jókòó èèyàn náà ti ń kírun kò ní gba àárín yẹn kọjá wọn ni kò sí aburú nù ẹ̀ ọkùnrin tó lè kọjá níwájú ẹni tí ń kírun ó dẹ́ṣẹ̀ pé ó kọjá wájú èèyàn tí ń kírun ṣùgbọ́n kò sí tó mú irun obìnrin náà bákan náà ọ̀dọ́mọbìnrin kékeré tí ti ìyálà ọmọ ọdún mẹ́wàá ni ọmọ ọdún mẹ́sàn-án ni ni kódà kó tiẹ̀ jẹ́ pé ọmọ ọdún ni ṣùgbọ́n kò tí ì bàlágà bóun bá kọjá ọ̀bàjẹ́ torí pé ẹni tí wọ́n ń ni pé obìnrin tó ti bàlágà torí inú àwọn àdìsí tó wá àdìsí tó da rí obìnrin tí ó ti bàlágà Aleyküm selam. ṣe ẹn tí ń kírun yẹn só ní sútúrọ kò sí sútúrọ tọ so bóòlù ti fẹ́ dá àgùntàn dúró torí pé àgùntàn ní ẹ̀ẹ́ àwọn ẹranko míì ní tí kì í járun èèyàn ní èèyàn gbọ́dọ̀ gbà kẹ́nìkan kan ó lè kọjá wájú ìrun ẹ̀ nígbà tí wọ́n bá ní sùtọ̀ ọjárun kì í járun èèyàn gbọ́dọ̀ gbà kẹ́nìkan kan kọjá iwájú ẹ̀ láàrin òun àti sùtọ̀ rẹ̀ anabisa asalam ní Mínà ń kírun lọ sí ìgànná. Si àwọn sàbí anabisa asalam sì wà ní ẹ̀yìn rẹ̀ bahama ẹranko kékeré bíi àgùntàn bíi àkúyàdùn wọn á fẹ́ kọjá anabisa asalam bá bẹ̀rẹ̀ sí ó ṣe ó ṣe ó ń gbà tí ó rí pé ṣe sì mọ̀ pé àwọn ẹranko míì wọ́n ní kò rí ọ̀nà míì tó lè gbà wọ́n sáfẹ́ kọjá ní anabi wa kúkú wa súnmọ́ gànà sallallahu alaihi wasallam ọwọ́ gba ẹ̀yìn ànábì sàásánlá láàrin ànábì àti àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ so ẹ̀kọ́ tó wà ń bí ni pé àti tí ń járun àti tí kì í járun a gbọ́dọ̀ kọjá láàrin àwa àti sutura ẹ̀kọ́ kejì ni pé obìnrin ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ajá ni tó bá kọjá láàrin imam lẹ́yìn imam àti àwọn máàmù kò sí tó mú irun tiwọn òun pápá kò yẹlẹ torí pé sutura imam òun ni sutura máàmù eléyìí náà wà níwájú tó yí àwọ̀ àká insha allah ta'ala alam náà. sórí tó sí orí ẹ lẹ. Mm. ó sì orílẹ̀ ń bo níwájú nínú yàrá tí kírun kò mú ṣe ìsírí rẹ̀ obìnrin kò mú kí ìyàwó di ẹ̀gbìn ti sí níwájú ọkọ tí ń kírun tọkọ sì kírun lọ sí sútúrà rẹ̀ kò sí tó mú gbogbo ẹni tí ń bá ṣe nǹkan nù yàrá pàápàá jùlọ kò sí wá ní tí ọkọ tí ń kírun kò sáàbúrú àlẹ́ pé pàtọkọ bá fẹ́ kírun á rí pẹ́yà ẹ̀bú ìjàkùn borí á rí pé <laughs> ìfarani mẹ́mbẹ̀ torí pé inú ilé wọn náà sì wọ mi ò rí àdìsí kan tó wà nù tó wà nù àwọn àwọn àdìsí tó máa ń wá àwọn àdìsí mọ̀ọ́dún ni. Eh. lórí ọkùnrin ni obìnrin ni tí wọ́n bá ka Qur'an afẹ́pọ́n wà ní sifatul kamala àpèjúwe tó pé nínú àwọn àpèjúwe tó pé fọkùnrin òní kódéfìlà bẹ́ẹ̀ kì í ṣe èébú ní àìdéfìlà so tí ó bá défìlà èyí ṣe tó fi jẹ́ pé halal ni ká kírun láì ní fìlà yóò sì wá jẹ́ aburú ni ká kírun láì ní fìlà bákan náà obìnrin tí ó bá kí tí ó bá ka Qur'an sífà alkamala òní kí ó kó borí ẹ̀ ṣùgbọ́n tí ó bá borí sí a ní kọ́mọ́ ka Qur'an àìborí ẹ̀ kìí ṣẹ̀gbìn so kí so kò sí tó burú nù ẹ̀ ṣùgbọ́n tó dáa jù fẹ́ni tí ó ka Qur'an kó wà ní sífà tó pé ọkùnrin ni obìnrin ni nínú àwọn sífà tó pé ni kó ṣàlùwàlá tí kìí bá ṣe pé ọ̀tọ̀ kọ̀tàábà àbí ọgbọ̀nsẹ̀ kọ̀tàábà àlùwàlá ni ò ní ṣé àní kọ́ mọ́ka Qur'an ni àlè ní kọ́ mọ́ka Qur'an ó lè ka Qur'an ọkùnrin ni obìnrin ni ṣùgbọ́n sífàtù kàmáàlà oníkọ́sà àlùwàlá tí ó bá ka Qur'an kó dojú dọ alqibla tó bá kọ̀yìn sí qibla tó Qur'an àbí ọkọ̀ ìgbẹ́ sí qibla ó Qur'an sí ó Qur'an ni wọn ka quran ṣùgbọ́n sifatul kamala ò ní kí kọkọjú sí alqibla so gbogbo àwọn sífà tí wọ́n mú wá nípa quran yẹn sifatul kamala ní kìrìsìtì pé ohun tí ó mú kéèyàn ọmọ ka quran pẹ́ẹ́pẹ́ bákan náà ni obìnrin tí ò wege tí ò borí. irun ẹ wá ń tasí bínú ilé ẹ̀ ní ń wá lọ́wọ́ àtà ń wò ó. Tani ni ń wò tá a bá sì ní màláìka ni èyí ṣe tá a fi ṣe lẹ́tọ̀ fún kọ́ bọ́ rẹ̀ ẹlẹ́fọ́kọ̀ ẹ̀ gan fún rẹ̀ ta ni ń wò nínú ilé ẹ̀ inú ilé ẹ̀ lọ́wọ́ kò sì sí àwọn tí kìí ṣe muharrami rẹ̀ tí wọ́n tí ọ̀tọ̀ kún orí orí ẹ̀ nínú ilé èyí ló ń ní ọ̀sẹ̀ aburú tẹ́lẹ̀ omi ìbá nínú ilé tí ó sì tọ́ tó rí orí ẹ̀

ẹgbẹ́ ó ní bùkátà àti ìdèdè jáde láti máa dáhùn ẹ̀ dúró ó máa ṣe kí ìdí inú tó fi jẹ́ pé kì í nípa ẹ̀sìn kì í di dandan fún kálukú kó mọ bó ti wulẹ̀ ọmọ nípa ẹ̀sìn so gbogbo àwọn eléyìí àwọn nǹkan tó ṣe pàtàkì ní láti mọ̀ ẹni ọ̀n tó mọ̀ nípa ìrun ó yẹ kó mọ̀ pé kò yẹ kóun ó kírun níbi táwọn èèyàn ó ní bùkátà sí láti kọjá ó yẹ kó mọ̀ pé kò yẹ kóun ó kírun níbi táwọn èèyàn ó ní bùkátà sí láti kọjá kò gbọ́dọ̀ fara níyàn àwọn èèyàn náà ò sì gbọ́dọ̀ fara ní ìfara nìyẹn ni kó dúró ní ẹnu ọ̀nà táwọn èèyàn ti kọjá tó sì jẹ́ pé mọ̀sibúùkù lòun ọ wáyè míì tí ìfàyàbalẹ̀ ọ wà fún nígbà tí máa ń kí irun tó kù èyí wá ṣe tó jẹ́ pé ẹnu ọ̀nà ni ó ti dúró àìmọ̀kan ní ń fà káwọn èèyàn máa dúró lẹ́nu ọ̀nà bákan náà tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé èèyàn dúró ìṣẹ́jú mélòó ni ó fi kírun àfáà ṣé yóò lo wákàtí kan ni àbí yóò lo gbọ̀n ṣẹ́jú àbí yóò lo ogún ìṣẹ́jú wọ́n ní kọ́ wá kó dúró lógójì ọjọ́ àbógójì oṣù àbógójì ọdún ó lóore ju kóore kọjá níwájú ẹ̀ lọ kí wọ́n á ní tí ò ní lè dúró ní eh, two minutes àbí three minutes so gbogbo ẹ̀ náà àyèmọ̀kan náà ni ká má ti kírun tàì kírun wọ́ọ̀ ká ti dìde. tí kì í bá ṣe rúfò tí ó mú kárí èèyàn ó mú kárí èèyàn ó má ní àlàáfíà bí ẹni tó kírun tán tí gbọ̀nsẹ̀ ń dà láàmú sani ojú kò dólè gbogbo bùkátà èèyàn ta ni ń gbọ́ ọlọ́run ní ń gbọ́ asáré lọ bí bùkátà asáré lọ ẹni tí ó gbọ́ ọlọ́run náà ni iwájú ọlọ́run náà láti kú èyí ṣe a ní sùúrù fún ìṣẹ́jú mẹ́ta láti àwọn àbíkàr bó ti wùlò kéré tó nígbà tá a fi se àzíkàr rẹ̀ tí ń kírun lójú ọ̀nà yóò ti kírun tán so àwọn tí ń kírun lójú ọ̀nà káwọn náà mọ̀ pé wọn ò ṣiṣẹ́ tó ti fara ní àwọn èèyàn wa